No. Bad one. Uh, Right, Mr. Lam. Obìnrin. Dáàmà, alhamdulillah, ìbéèrè ni pé ẹni tó fẹ́ pa orí nígbà tó ṣàlùwàlá, ó wá fi omi la ó fi la tán pè ní kóóró, ẹ wọ́n ń pè kóóró, ó fi la street di orí rẹ̀, eléyìí ni kò lálàáfíà ò lọ. Bí ẹ bá ṣàlùwàlá bẹ́ẹ̀, ó sọ wọn lálùwàlá. Ànábì sallallahu alaihi wasallam tó bá ṣàlùwàlá, àwọn ọ̀pá gbogbo orí ni. gbogbo tá a sọ gbogbo irun ibi ibi tí irun ti sọ̀kalẹ̀ níwájú àti ìpàkọ́ ìsọ̀kalẹ̀ ọgọ́ ibi tí irun ti parí lọ́gọ́ ìsọ̀kalẹ̀ ọgọ́ táǹpé ní kọ̀fà àti bí òkè tí a méjèèjì a gómìnà gbogbo àmọ́ ti ní ẹni ìbọn bàbá yìí nígbà tó rẹ rẹ rẹ tó rẹ ara rẹ lẹ́kún eléyìí ni kò lálàáfíà bó ṣe wọlé kó mu náà. Nàìjíríà wáyé pé ṣé tí olùpẹ̀rù tó pẹ̀lú fún wa tó bá ń ṣe ìkọ́ ọmọ tí bá ti máa ń jẹ́ pẹ̀lẹ́ níbi inú pípé láàmú jẹ́ pẹ̀lẹ́ níbi ìkọ́ ọmọ bẹ́ẹ̀ ni tó bá débi pẹ̀lúkọ́ ọmọ tó sọ̀láàtì àánú ní pẹ̀lúkọ́ ọmọ tó sọ̀láàtì ni anábìwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní idha sami'tum al-mu'adhdhin فقولوا مثل ما يقول المؤذن إلا في الأيالتين فقولوا la hawla wala quwwata illa billah tábà gbọ́ tó lè pèrò máa ń pèrò ọ̀nà méjìlá ló sì máa ń gbà pèrò ìkan náà ń pè ní àdán ìkan nìkan ọmọ méjèèjì à ń pèpè sínú náà ni tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ máa ń pèrò ni àwọn ṣe kọ́ ọmọ ni òní tí wọ́n àti tó ń pèrò tó ń ṣe kọ́ ọmọ sọ làwọn náà máa sọ. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. Qad qamatis salat qad qamatis salat. إقامة الصلاة إقامة الصلاة ثم فقط أي على الصلاة أصل لا حول ولا قوة إلا بالله ثم سوى لي إذا أذاننا لو أن يدي إقامة وسيا طلعا نعم طيب Thank you. ويل للكل آه. إيه آه ايه هو انسان كليان نية هو العلم بالعمل العلم بالعمل مثلا يعني هي من تفشي في نوايت نوايت بنيامين على دالين تسمية الإسلام lẹ́kùnrin ní ìmọ̀ tó fẹ́ ṣe lọ́lọ́wọ́ fi gba tó fẹ́ tó ṣe lọ́wọ́ rẹ̀ ọmọdé kò mọ tó fẹ́ ṣe lọ́lọ́wọ́ fi gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó sùn kò mẹ́rin tó fẹ́ ṣe lọ́lọ́wọ́ fi níyàwó àpò tó bá ti kọlu péréjì ẹni tó lè gbèsè fún ìfẹ́ rẹ̀ lẹ́yìn gbòó àbẹ́ni tó sùn lẹ́sìn ìṣúná tó sùn mọ́tò láti kábẹ̀rẹ̀ sí ní pariwo orúkọ ìṣà àníńdà àníbáwí orúkọ mọ́ òun mọ́ tó ń ṣe tó ká mọ ní táǹkì òun náà pè ní àníjẹsì torí pé ìṣe amọ́jọra wọn ìṣe amọ́jọra wọn bẹ́ẹ̀ ni ohun tó ṣe ìyàtọ̀ láàrin ìṣe tó jọra wọn òun ni mímọ tá a fẹ́ ṣe ẹwù tòmátò fún tòmátò áfírì láka mẹ́rin láka mẹ́rin àti wúlẹ̀ àti wúlẹ̀ kí ló wá sí ìyàtọ̀ láàrin méjèèjì òun ni pé ó kéé ìgbìmọ̀ tó ti fẹ́ kí áfírì ìdè zórí ìmọ̀ yẹn náà pè ní àlejò tó gbogbo ìjọsìn pátá ló wá wà tó ọ̀sán bá wá jàlù àlá lọ́wọ́ ká máa lò láta fẹ́ ṣe ká máa fẹ́ jàlù àlá ònàníyàn rẹ̀ jẹ́ sábà tó fẹ́ fojú ojú pípò láyé ẹ̀ka kan kò lájú àtà kan nípa àwọn kankan bẹ ẹgbẹ́ ká fi ẹ́ ká fi fi sẹ́yìn ikú kò ní bẹ́sì kò lẹ́bí lẹ́yìn ẹ̀ gbájú oníkàlá òun ló ń sàmọ́wájú wà ní ọlọ́wọ́ tó ọlọ́wọ́ tó lẹ́yìn fún wa àbí àti òlá wá sí ìrọ̀sù gbogbo yẹn yìí ìlú ní òfẹ́ tẹ̀ kò ní bẹ́tì kò ní foundation mi kò ní reference nínú Islam torí ẹ̀ tọ́ba ti ta àmọ̀ ìjàgbọ́lá lọ títí nígbà bá parí tán láti ṣàhádà ó wà nínú ẹ̀sìn òbí láti ṣàhádà nìkan là máa láti parí tán àṣehàdùn ọlọ́ọ̀ kuhu ordinarnovo ordinarnovo tako zve أولا وزمر شهادة سلام الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كل بعض هذه بعض الوقت توق نبي تسيق قوة فأشهد أن اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين ودعاني tàbí fún àwọn tí ó mọ̀ tọrọ tútú bá lọ́tọ́dọ̀ rẹ̀ tàbí fún àwọn tó mọ̀ ó mọ̀ wọn lọ́kàn ó mọ̀ wọn lára ó mọ̀ wọn níṣẹ́ alábìnrin àwọn ọ̀tọ̀ tó bá iná wọ́n àìsí ìdòmí sẹ́nu ẹ bá di èèyàn tó ń ṣe ìjọba bá ti dáwọ́ tó ń ṣe lẹ́yìn yẹn àtàlẹ́bá àgbàlagbà àgbàlagbà àgbàlagbà ẹlẹ́bà ẹlẹ́bà máa ń ṣe máa ń ṣe báyìí bóyá ti rí kíní àwọn ọmọ ẹ̀tọ́ náà bára ti mú náà àwọn lókè bẹ̀rẹ̀ bára náà àwọn náà máa ní àwọn òkò sí bẹ́sì tí wọ́n ní kókò rá ní ìwà òní wọ́n rà náà ti wà lórí ẹ̀. ó dẹ̀ kíkọ́ ìtawá ṣàkáyà ni ó ti òun ni. eléyìí á pẹ́ dẹ̀ báyìí á gbé sórí ẹsẹ̀ wa orí kan àbórí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún torí ẹ̀ ojúgun á bẹ́ẹ̀. ìwádìí lẹ́yìn á mú eléyìí bẹ́ẹ̀ ta yìí á kú dẹ̀ báyìí a lè ṣe báyìí àtàkpàkò ní àgbè a lè gbórí lélẹ̀ àbí ká mú àtàkpàkò ní kájẹ́ kó kìí sílẹ̀ a lè kó báyìí fọ́ọ̀mù rẹ̀ àbí ká ṣe báyìí ṣe wá lélẹ̀ bó wọ́n ṣe wà ní àní ṣe báyìí yóò ṣe wà ní ẹ̀sùn níbi táwọn mi á lò bí àárín mi àtúntọ̀ àtúparí kábà parí tán kíláàsì ọ̀pọ̀lọpọ̀ yìí bá jẹ́ ọmọ aláwùgbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dẹ́ ìgbégbó náà ti rí tẹ́ẹ̀kì náà ti lọ ẹ̀dẹ́ káfàṣà kò sáré ti kankan kò sọ̀rọ̀ kankan àmọ́ wà jáde náà àbá ànánà ìbáṣepọ̀ àwọn àbáwá bẹ́ẹ̀ sí náà ní àbáwá sí orí ìdíbẹ̀ lọ ẹgbẹ́ kò ní kíní so Islam tó bí òní ìmọ̀ ẹ̀sìn ló ní ìmọ̀ ló ní ẹ̀sìn àdín bìtà àlùm àdín bìtà àlùm ẹ̀sìn ló là ní náà wọ́n kàn ẹ̀. Nam. Nam. Náà, àwọn tó fún ẹ pé àpàdà níbi ẹ̀kọ́ ìbọ̀sẹ̀ lónìí, but ní ṣókí òní pé ẹni tí ó fẹ́ wọ bàtà aláwọ̀ tó ga, àbó fẹ́ wọ sọ́ọ̀t tó ga, tábà tó kó ga tó bá ti lè bo kókó ẹsẹ̀ aláǹfààní láti fi dáfẹ́ ṣe ẹ bá rí pé òkè à ní fẹ́ mọ́ ọ bọ̀ ká tó wọ̀ ọ́ á ṣàlùwàlá ní pípé àlùwàlá tá a fi kírun tí ò báyìí sí ìjà ó ṣe é lò tó bá ti já á máa lù àlàwà àlọ́lá ní ìwà tá a ṣe sí pépà pọ̀tẹ̀ àyẹ̀ṣẹ̀ wa wọ ìbọ̀tẹ̀ náà tá a bá jẹ́ onílé tá a ṣàfihàn ní ìrìn àjò bá a ti wọ̀ yẹn ìjọba gbọ́dọ̀ àti bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ káńsìn lórí wíwọ̀ tá a wọ̀ á bẹ̀rẹ̀ káńsìn yẹn nígbà tí the first àlùwàlá tá a rí yóò lábẹ̀rẹ̀ káńsìn yẹn kí sígbà tá a wọ̀ nísìn bí àpẹẹrẹ nísìn ok akíṣà ìtàn nísìn àwọn àwọ̀ sọ́ọ̀sì àwọn àṣìláìtì bí àṣìláìtì lè fi ṣe àásùn àásùn títí tó fi dàtúbà àmọ́ kó tó di pé àti máa sùn bá nìyí àti só tókẹ́ àwọn àlọ́ ṣàlùwàlá àní bọ́tọ̀tù yẹn a kàn wipe over the top yẹn pàṣẹ ọ̀ kàmọ́ báyìí ẹ̀ẹ̀kan yẹn náà láti papọ̀ ní o ó ti tán bá a ṣe wipe lórí ẹ̀ yẹn á lọ fi kínu ṣẹ́yìn gbàtà irun tá a kọ́kọ́ fi wipe fún yẹn o lákà fún one ìbẹ̀rẹ̀ láti wá gbé twenty four hours wá sókè ibi nǹkan àkọ́kọ́ fi wá gbìn yẹn láti twenty four hours tó túmọ̀ sí pé tó bá bá wò lọ wò bọ̀ àṣùbà ok tó bá já náà ní sórí náà á fi ṣe bẹ́ẹ̀ yóò sì já àmọ̀ balọ̀ bẹ́ẹ̀ so a ní fi ẹ̀ á fi kíṣà torí pé àṣùbà làkọ́kọ́ làkọ́kọ́ fi pa ẹ̀hẹ̀ tó bá dé ìjọba tí wọ́n kíṣà ìtàn ó ti pé odidi complete irun márùn-ún lójúmọ́ nìyẹn tó bá yẹ pé mọ́gírì òun la kọ́kọ́ pa lórí ìgbọ̀nsẹ̀ tá a wọ̀ á kà mọ́gírì fún àkọ́kọ́ á mọ̀ gbẹlẹ bẹ́ẹ̀ yóò padà lọ kú sí kiri àkìrì báyìí ṣe nìyẹn so lẹ́yìn tí ta bá lọ wẹ̀ ẹ̀hẹ́ ta bá ti bọ́ ta lọ wẹ̀ ó ti bàjẹ́ àbí tí táìmù bá ti pé ní twenty four hours tó nílé three days three days and three nights parí ní àjò tó bá ti lè pé bẹ́ẹ̀ ó ti bàjẹ́ ààbọ̀ àtàn náà làwọn àṣẹ sọ̀lá yìí tó wà lórí ẹ̀mí. bẹ́ẹ̀ kò sí àlàfo sickness kódà kó ya kó bá yẹrẹ yìí pé àwọn ẹrí gègésẹ̀ ẹni yẹ a lókùnbà tá a bá ti ń pè ní stop tá a bá ń pè ní ìbọ̀tẹ̀ èyí tó bá ti kọjá kalẹ̀ pè ní bọ́sẹ̀ òun là nípa èyí tó bá ti wà ní réǹjì pé ìbọ̀sẹ̀ náà ni àápa kò bá ya kò bá lu kò bá já ṣé bọ́sẹ̀ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti láti fi áńkù lọ sókè aláǹfààní àti pa bèlóòdì áńkù ààbọ̀ yẹn torí pé áńkù níbi tí a ti kọ ẹsẹ̀ dé nìyẹn tó táyà àyíká fọ ẹsẹ̀ ní bá ti lè sílẹ̀ a láǹfààní láti pa ààbọ̀ àfọ ẹsẹ̀ dé àmọ́ tó bá ti lè gbóbi tá a fọ ẹsẹ̀ dé a láǹfààní láti pa. Sọ̀rọ̀. Ẹni tó gbàwẹ̀ tó wá gbàgbé kóhùn gbàwẹ̀ tó wá jẹun tó mọ ni àwẹ̀ ò bàjẹ́ tó ti àmọ́ àwọn ọmọ kéékèèké nígbà míì wọ́n máa ń parọ́ wọ́n máa lọ momi lẹ́yìn kíkìnì àwọn ẹnu àwọn ìyẹn ni àwẹ̀wọ́ tí wọ́n ti bàjẹ́ ìgbẹ́ tí ó mọ̀ tó gbàgbé tó wá momi àbójẹun àlọ́ládò àwẹ̀ ò bàjẹ́. Mm-hmm ọ̀pọ̀ ọ̀gbẹ́ lókè. Iṣẹ́ aláàrẹ̀ iṣẹ́ yìí àwùjọ òwe kò bá ìtọ́lọ́wọ́ àti òṣèlú dáadáa máa fún ládàá ká máa fi ṣe ká máa tó èrò rẹ ní kọ́ management pé ilé ìwò ẹgbẹ́ ìwò ọdún ìwé tó bá sọ bẹ́ẹ̀ máa jáde fún jẹ́ńdá. Discrimination. Èèyàn ṣe ìpínlẹ̀ fún wa kẹ́yọ̀ kẹ́yọ̀ tó ju àdá náà ya nínú bàbá olóògbé rẹ̀ ló bí. Wọ́n fẹ́ fi ibi ẹ̀rọ fẹ́ wá gbé gbédáṣe pẹ́ ọkùnrin fẹ́ wá yí padà. Ìbéèrè àkọ́kọ́, ìmáàmù tó fẹ́ kí ni fún ọ tó ṣàlùwàlà, wọ́n ẹ̀fọ́ apá wá gbé láti bí débí, ògbé láti bí débí báyìí, àní kí ni lẹ́yìn. Tábàdì náà tó ń ṣe àṣọ fún àjùmọ̀ ẹ gbé láti ìgbà yìí dé ìgbà yìí ìdí kura ni sọnù ìdí rẹ̀ ní ilé tí yìí mo fẹ́ ṣe nìyẹn àníkún ilẹ̀ yẹn tó bá ti ṣàgídí àníkún ilẹ̀ bí ìṣàgídí náà tí ò rí títí jẹ́ kó ṣe àníkún ilẹ̀ yẹn kò lálùwàlà èdè ìlúwà tí yẹn fẹ́ fọ iwájú wọn ara fọ bí ó fọ ẹni ẹni ya àníkún ilẹ̀ yẹn àti èrè wọn àti mú ẹmú yàn sí mi ẹlẹ́kejì ní ìbéèrè ni pé àwọn àlékò ká gbẹ nìkan ṣiṣẹ́ àmúyẹ̀ méjì ló apply ìkan ọkùnrin nǹkan obìnrin yàtọ̀ sí gbogbo àwọn kan níta bá kọ̀sídà náà nìyí ọkùnrin là máa ń fún níṣẹ́ parí fún sọ̀rọ̀ àbí láti ní ọ̀fẹ́ ọkùnrin là máa ń fún níṣẹ́ torí òun yóò bọ obìnrin ní irú rẹ̀ bẹ́ẹ̀ lé tí ó bọ̀ tó di yé èèyàn méjì wá fún iṣẹ́ employment ọkùnrin obìnrin láti mọ̀ pé iṣẹ́ ọkùnrin lè ṣe tóbìnrin lè ṣe ọkùnrin là máa ń fún iṣẹ́ torí irú obìnrin tó ń kọ̀m̀pìtì yẹ irú yẹn bẹ́ẹ̀ ní fọkùnrin tí bọ̀ káwọn sọ pé pọ́ìntì ọkùnrin ẹ̀ lè fi ètò obìnrin láìpẹ́ ní yóò lóyún sí yóò bẹ̀rẹ̀ bímọ ẹ̀sùn yóò gba maternity leave oye fọkùnrin paternity leave so in all angles ọkùnrin ó fìtì labour market yóò bìnrin lọ so ibi tó bìnrin ti fit òun ni housekeeping housekeeping ẹ̀ẹ́n obìnrin ló ní ilé yìí wọ́n lè rí president nínú yàrá wọ́n lè rí gọ́vùnà nínú yàrá wọ́n lè wọ́n lè kò sí tóbìnrin ò lè fi yàrá dára wọ́n táwọn obìnrin náà ti ń compete ní society òun ló fà táwọn ọmọ tó ń ya tí wọ́n ń yà lójú ìdìtò labour market ọkùnrin ilé ẹ̀kọ́ wà níbẹ̀ gbogbo tí àwọn un gbé kalẹ̀ sílé kan gender. inequality gbin àkànfí tara wa ni ọlọ́run tó dá wa ó ti mọ̀ pé àyàtọ̀ àhẹ́n tó wá ní òpó òpó twenty story building ọwọ́ ẹni tó gùn òun náà wá yọ wá yọ tó náà lọ́gbọ̀n ní wálẹ̀ àmọ́kùnrin ibi líle ibi kókó ibi gbìngbìn àmọ́ bá ọkùnrin ọlọ́run ti dá wa nìyẹn. tẹ́bá rí tírélà tó sáré máìlì òbí sọ fọ́kùnrin obìnrin ló wà ẹ wá lè wá lè pàṣẹ wáyé ah obìnrin ló bẹ̀rẹ̀ ẹ máa wà ṣọ́ọ̀tì àbáwọ̀ ọkùnrin ah ah ó ti gbogbogbòrò ọkùnrin ni <laughs> ìdí èsì tó manliness tọ́lọ́ fọ́kùnrin àlè bí ó dòbí ọ̀nà ti dá wa nìyẹn torí ẹ̀ gbogbo àwọn oúnjẹ líle líle líle líle líle líle líle líle tó níbi physical strength àbóníbi mental strength ọkùnrin máa bá ń bẹ̀. amẹ́ríkà àwọn òyìnbó tó ń pè tó sọ pé káwọn ọ̀rẹ́ kóbìnrin náà ní freedom wọ́n ń ta yé mi. láti bàtà amẹ́ríkà ti ń jẹ́ amẹ́ríkà nìyí obìnrin ò jẹ́ president wọn kò sì lè jẹ́ sí ìdọ́là. kílẹ̀sì ló wọlé ọgbẹ́ fún trump ah, you are not ready for female presidency lọ́sọ̀rọ̀ nìyẹn ọgbẹ́ <laughs> ìdílé tó gbọ́dọ̀ mọ̀ sí pé àwọn náà wọ́n juwọ́lẹ̀ fún àdámọ́. wọ́n ti sọ̀nà ànábì ti ti parí ọ̀rọ̀ jésù ànábì ní àwọn obìnrin ní sùn ákílì wà ní sùn bíi ìdajì làákàyè ọkùnrin ni wọ́n ní ìdajì ẹ̀ ní ọkùnrin ni wọ́n ní bàtà ànábì sọ̀rọ̀ ìyá wọn ní báwo ṣe rí bẹ́ẹ̀ ṣé àwọn kìnnà náà kìnnà gbà yàrá a ṣé tàbá wá ní Islam ọkùnrin kan yóò rọ́pò obìnrin lẹ́yìn Then nígbà tí ẹ bá ṣe aládàá yìí, inú tẹ́ jẹ ní seven days. Inú seven days yóò kéré. Ẹlẹ́gbẹ̀ẹ́ ti ten days ló fi ṣe period sínú àwọn obìnrin. Ẹ so five times ten fifty aka ló fi lẹ́hùn. Síbẹ̀síbẹ̀ ọlọ́run ní kó mọ́ dà padà. Ṣùgbọ́n ọkùnrin ọkùnrin nígbà bá ti lè bàlágà tí ó fi kú. Bọ́lá sẹ́ńtì aka ló fi lẹ́hùn ẹ̀hẹ́n tòkọ́lẹ̀ ní fún every month nìyẹn bó o ládàá obìnrin bó o ní ju àtúntò ọkùnrin tó dọ́gbìn bá dọ́gbìn máa fi lè bàlágà tí ó fi kúrò láyé yóò mọ̀ kí n lọ fúnra kò pọ̀ lórí kó lọ lápá yóò mọ̀ kí n lọ njẹ́ òní mọ́kùnrin kí ni bá kò sí ẹ̀sánẹ́tì mọ́ ó ti yáwèrè wáyé kan ó ti yáwèrè yẹn nìkan kíláà ti fi yẹn kódà kó mọ ara kó yóò mọ̀ kí n kódà kó má lè dé láyé kan náà yóò mọ̀ kí n bó lájọ á fi ìjọsìn ọkùnrin wé ìṣòbìnrin tó bọ́lọ̀ ti dá wa nìyẹn ọlọ́run ò dá wa bákan náà ibi tó bìnrin ní bẹ́tínẹ́sì tí ó wà ìdọ́kùnrin náà ní sí òun náà wà àbúkárò tó òkè a máa compete. wọn kọ̀mpìtì náà ìdè graduate àmì graduate ilẹ̀ phd oda phd oda ẹ̀ẹ́dì professor wa ó jọra wọn lọ ọkọ̀ bá jẹ́ títà tí àwọn jẹ́ professor jẹ̀mọ́ ọkọ̀ ọkọ̀ onílàkà ìjì àwọn ẹ̀dí professor lọ. Ah, tèmi àwọn obìnrin tó máa nígbà lónìí òní rí lọkọ gbé torí pé kò sí gbogbo ọkùnrin bákan náà ni wọ́n ti mọ̀ sí abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala ìlẹ̀ là ń sọ ọkùnrin náà máa gbé fún èyí ẹ̀ nínú nínú rárá ọkùnrin náà gbé fún fóun mọ lọ́lé gbọ́dọ̀ mọ́ tọ́jú bọ́lọ̀ ti dé ẹlé. Thank pé ọ̀dù aṣọ òkú pé kí àwọn àti ìyà nílẹ̀ kan ní àpàlẹ́ Àjọ tí yàn wọ́ ọ̀pù tó fi dè títà. Ọmọ ògbọ́n tó a Yóò fi àlọ́mọ́ra tuntun fún wà lọ́dún lẹ̀ tó bá ní tó bá dájú pé aṣọ tí yàn ń wọ̀ tó sì ṣe é wọ̀ fẹ́lò mi ó nìyàn fi ṣe aṣọ ìnulẹ̀ ní ọ̀dà kébí ẹ̀sìn ìtọ́rọ́pù nìyẹn sókè aláṣọ tó dáa tẹ́lẹ̀ tó fẹ́lò mi bá rí báyìí ah kódà yóò ka yóò kàpá wọn pé ẹ alihamudulilayi lẹ́yìn àwẹ̀ aṣọ tó ti wà irú aṣọ bẹ́ẹ̀ nìyí táwọn àwa ní táwọn ò wọ̀ mọ́ káwọn máa fi ṣe ìnulẹ̀ hmm, à ń bà wọ́n kan nínú jẹ́ olóògùn ìdá ṣùpẹ́ but ajá ẹgbẹ́tọ̀ kò dáa mọ́ ó ti ya ó ti gbó ó ti ṣá ó ti pọ́n ẹ́ ó ti kówó mọ́tò àgàn àlè ìwọ́rú ẹ̀ ẹni tá a bá kú gan-an kò ní ṣàdúrà bá ṣe fóun láṣọ bí ẹ bá fi aṣọ ìrìnlẹ̀ kò sáfúrú lẹ̀ ètùtù wọn ní ká ìta ni. Ebe ti ta kí ó wúlò fún ẹni ẹjọ́ wa wúlò fún kọ́ ẹjọ́ wúlò fún kọ́ ẹ̀rọ̀dà ẹjọ́ so ẹnìkan fi ṣe lulẹ̀ tó wù ẹnìkan ta ó gba ó gba tébù ọ̀tà tó wù nìyẹn ó fi gba tó wù aṣọ tá a bá wọ̀ tí ò dáa mọ́ tí bá lè fi àlèfi nílẹ̀ ní ọmọ bí sọ bẹ́ẹ̀. الله أعلم وصلى الله على سيدنا محمد لكن نعم ọmọdé ni ọmọdé ni ọmọdé ni à ń gbọ́. náà bẹ́ẹ̀ lè gidi ẹ tó ti tí táàbọ̀ ń bọ́ ẹbí kí nù ọwọ́ ń sìn lọ́wọ́ wọn ni à kò sì rómi níbi tá a mọ́ ọwọ́ ń sìn lọ́wọ́ kò sí ìkírù lọ́wọ́ ni à omi ti dé o fúnra tó wá ṣàtàyà lọ́wọ́ yóò bàjẹ́ torí àìrómi ló fi ṣe táyà mọ́ mu omi sì ti dé. <laughs> Okay. Okay. Okay. Okay. Ló máa jẹ ààyè jà ṣé òyà sí òsì. Ìpín tó bá fa sábàbí sáfi fi táyà mọ́mù. Tí sábàbí yẹn bá ti kúrò, táyà mọ́mù ti bàjẹ́. Àwa lórí ni wọn àti lórí ni wọn ti bàjẹ́. Lára ewu tó ń táyà mọ́mù ènìyàn. Tútù múyàn, kò lè kó mi sára. Wàá ṣáà mọ́mù ó wá kẹlákà kínní tútù kan lọ ni ó ti bàjẹ́ náà nù ó ti bàjẹ́ nù yóò lọ jẹ yìí lọ́yẹ́ pé tó mu òrí omi ló ti fẹ́ àbómù tọ̀ ọwọ́ omi ti dé ó lè ṣàtàrà lọ́wọ́ ó ti bàjẹ́ ìbò tó bá ti sálámọ̀ ó ti sálámọ̀ pé ìsálámọ̀ jọ ó ti bàjẹ́ kò bànújẹ́ kò níbi ó ti bàjẹ́ àmọ́ kò bànújẹ́. Eh, àbójúbàjẹ́ táàmù àbójúbàjẹ́ àmọ́ ọ̀run sì wà bálí ṣùgbọ́n nítorí wà lórí ìlú ó ṣẹ̀dára lọ́wọ́ omi ti dé wọ́n jù kan nù à ó ti bàjẹ́ nù. وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه وسلم والسلام عليكم ورحمه الله